السلام عليكم ورحمة الله وبركاته àdúgbò fún ọlọ́wọ́n ọba ọba tí ó ṣe wá lọ́wọ́ sí ní ọba náà tọ́kọ́kà wá sí náà àwọn tó ṣe ọ̀rọ̀ ọlọ́wọ́ ọdún yóò gbogbo àwọn ìjọ pẹ̀ta ti ṣe ń lọ sí up to this moment àtàwọn ìsáàmù ẹ̀ṣẹ́ abẹ́nú kọ́lọ̀ tó gbà lọ́wọ́ wa kọ́lọ̀ tó káwà sínú àwọn tó yọ lọ́sí ní oṣù yìí kọ́lọ̀ tó káwà sínú àwọn tí ó ń fẹ́ràn nínú oṣù yìí kọ́lọ̀ tó káwà sínú àwọn tí ó gba iṣẹ́ nínú oṣù yìí kọ́lọ̀ tó káwà sínú àwọn tí ó fẹ́ràn rẹ̀ nínú oṣù yìí kọ́lọ̀ tó káwà tí ó ká sínú ọmọ àlùjànnà nínú oṣù yìí kọlọ́wọ́n bá kọ́kọ́ àtúnà tó tàbí oríṣẹ́ fún lóṣù yìí kọ́kọ́ àtúnà tó yọ kó ná ọmọ náà lóṣù yìí àtàwa àtàwọn òbí wa àtàwọn ìyàwó wa àtàwọn ọkọ wa àtàwọn ọmọ wa oṣù bẹ́ẹ̀ kò lọ oṣù mi pátápátá sọ̀rọ̀ ẹ̀dá kò jọmọ́ àìkàtà ní kábàrà sọ ìgbó dídí lórí ẹ̀sìn bọ̀ pẹ̀lú òkú ọlọ́ọ̀kùn pé máa sọ máa wọ mẹ́rin èmi ti mo máa ń ṣe ní àlàáda anytime tí mo bá ti dé nìkan nínú Ramadan tó ṣe ń pé tọ́pìkì kan fún mi kò rí léèkì mọ́ Ramadan máa fẹ́ sọ nǹkan méjì tó ní ṣe bàbá wò ló kó dàbí wípé ìjọ méjì ló kù fún wa láti gbọ́ sí bí ẹ̀yìn láti ẹ̀lẹ̀ ọ̀gbọ́n ti sẹ́kùnà ẹ̀dàpọ̀ lẹ́nu táìmù tó kù yìí náà jẹ̀má the first point tí mo fẹ́ ká gbọ́ Ramadan fáńgbà wẹ̀rẹ̀ oṣù tó lọ́lá lọ́dọ̀ ọlọ́wọ́ tó ṣe wípé ó tóbi lọ́dọ̀ ọlọ́run ó lálùbáríkà lọ́dọ̀ ọlọ́run kì í ṣe torí àwẹ̀ tó wà ń bẹ ló kó tóbi àwẹ̀ nìkan àwẹ̀ náà ń bẹ nínú tó jẹ́ kó rẹ̀ rẹ̀ kún láàrin ṣáàrù Ramadan àti sọ́wọ́ Ramadan ọlọ́wọ́ bá sọ fún afẹ́ṣàrù Ramadan alẹ́bẹ̀ ń zílà fi ẹ̀kọ́ oṣù Ramadan ìtàṣọ́ alìkàlẹ́bẹ̀ Kùránì tọ́tọ̀ kalẹ̀ inú Ramadan ọlọ́run sọ fà in particular inna anzalnahu fi Laylatul Qadr lóòrù Laylatul Qadr ọlọ́sọ̀ Kùránì kalẹ̀ Kùránì lódìdí gbogbo ẹ̀ ó wà ní láwùlẹ̀ mahfuz ọwá sọ̀kalẹ̀ lódìdí náà báwọn sí Baitul Izza ní sánmà alákọ̀ọ́kọ́ láti sánmà alákọ̀ọ́kọ́ ọlọ́wọ́n sọ kalẹ̀ ní dédé bó tẹ́ mọ́ sọ kalẹ̀ fánàbí sọ̀tọ́lá the first time tó sọ kalẹ̀ fánàbí náà lórí ilẹ̀ náà iná Ramadan so ìtí gbogbo wá sí màá ní wípé maka lọ́lọ́ ti bẹ̀rẹ̀ sí sọ kùránì kalẹ̀ fánàbí àbí ẹ̀kọ́ tó ṣe pé àwọn áyà tó kọ́ bẹ́ẹ̀ sọ kalẹ̀ ní ikọ́ bí ti rọ̀bí kalẹ̀ bẹ̀ kalẹ̀ àbí ẹ̀kọ́ ni so maka lànà bí wá gbára ìdọ̀mọ̀gbójọ́ so tó ní pé lẹ́yìn ìgbà tí the first verse ti sọ̀kalẹ̀ fánàbí ní maka ànábì tó lórí 13 years ti ní maka lẹ́yìn rẹ̀ ó dé Mádínà ọdún alákọ̀ọ́kọ́ ìgbà tí ó dọ̀dọ̀ ẹlẹ́ẹ̀kejì láwẹ́ ọ̀gbọ̀n re túnmọ̀ ọ̀rọ̀ implication rẹ̀ pé sí àtọ̀sán àtòrú òun ló Ramadan in fact abábíra wa pínu gbogbo oṣù yìí pàtì wo náà sáàtò òru èwo ló lọ́lá jù á nílé látòrò kọdírí òru ló sì bọ́sí àìsí ìgbàwẹ̀ lóòrù àbí ọlọ́run tó máa sí mo fi yàmà ilẹ̀ lẹ́yìn ẹ parí àgbẹ̀ yìí tóòrù bá ti wọlé ọdí parí ó lè ṣe rí pé nígbà tí kò sáwẹ̀ ẹ́ tá a ti parí àwẹ̀ òun ló lọ́lá jù ní oṣù yìí

pé á ẹlágbùgbà ó ní wọ́n tẹ́ pé wọ́n tẹ́ pé wọ́n pa ṣe pé gbogbo àwọn aburú tá a ti tọ́jú kalẹ̀ òru láwà ṣe àtọ̀sán àtòru ọmọdún ara ọmọdún wọ́n ń ṣàlá àkọ́kọ́ lẹ́nu ọjọ́ tó kù fún wa yìí náà bá bá ti máa tìrìtẹ̀ bẹ́ẹ̀ ẹ̀dàkọ̀já tìrìtẹ̀ bẹ́ẹ̀ àwọn kan bẹ tó pé torí pé káwẹ̀ wọ́n fi bàjẹ́ wọ́n èwò òkú lọ́sàn ọmọdún ó bá ti dòru kó tó fẹ́ wò nù èyí ṣe lẹ́wọ̀ òru ọmọdún tóbi lọ́dọ̀ ọlọ́run gẹ́gbọ́n kan láti pèsè pẹ́ntì aláàrẹ̀kọ́ pẹ́ntì ẹlẹ́kìjì ọlọ́wọ́ bá sọ fún wa yí pé bàbá ti ń gbáwẹ̀ bọ̀ wá lágbàtà ìfàyà ìdí ọ fún ma àti mùsùlùmí ìlẹ̀lẹ̀ ẹ parí àwẹ̀ ní tó rù ìtumẹ̀ ní pé tí mágbé bá ti wọlé àwẹ̀ títán ọjọ́ yìí tó rù bá ti wọ̀ àwẹ̀ títán ọlọ́wọ́ tó yí wà kúlù wọ́ṣọ́rọ̀ ẹ máa jẹ ẹ máa mú lọ hátà ìyàtàbájẹ́ náà lápọ̀mọ̀ káìtùlù abíọ́n náà káìtùlù àpọ̀ títà bájá lórí yọ ẹgbọ́n bá sọ títí tó ní ìpé bá bóun bá fi lè wọ̀ báyìí kálóhùn bá wọ̀ táàmù la ilẹ̀ ń ṣe kásà ní 55 pé láti 55 báyìí ọlọ́ni ó lè jẹ́ seven ó lè jẹ́ ní eight ó lè jẹ́ ní ten ó lè jẹ́ ní twelve ó lè jẹ́ ní ten because ọlọ́run fi àtàánù ọlọ́run àbí ọlọ́run tó máa tí mo sì yá máa ilẹ̀ lẹ́yìn ẹ parí àwẹ̀ ètò òtòrò bá ti dé kò dáwẹ̀ mọ́ ọ wá ní ẹ máa jẹun lọ títí bọ́lọ̀ bá sọ pé ká máa jẹun lọ ká mọ́ lọ títí tàbí ó fi yọ kí lẹ rò kó tó ní ìdíkọ́lọ̀ tó sọ̀rọ̀ kó mọ́ mú ó sì mọ́ tún mọ́yàwó ó tẹ̀lé kẹ́ parí ẹ̀ bá ti parí ẹ̀ tí mo pẹ́tọ̀ ẹ máa ṣe lọ ó tún wá kò tó wá dúró bẹ́ẹ̀ ó tún ní ẹ máa jẹ́ títí ọlọ́pẹ̀ẹ́ ti tú wa lẹ̀ jẹ́ kílẹ̀ ògbé sáàrí wà fún tẹ́ bá ti gbọ́ àyà méjèèjì tí mo kàí tí mo kàí máa yàtọ̀lá ló wà tí wọ́n ti gbọ́ yé ìdẹ́ gbọ́ yé bẹ́ẹ̀ ni wé sáàrí kọjọ́ oúnjẹ nìkan bẹ́ẹ̀ ìgbọ́sọ̀ fọ́rọ̀ oúnjẹ nìkan bá ní ọlọ́pẹ̀ẹ́ ti tú wa lẹ̀ pé bá ti tú lọ alẹ́ jẹun títí tábàjá lóbi kéèkó oúnjẹ nìkan kí ló ṣẹlẹ̀ ẹgbẹ̀ ọ̀rọ̀ tàbí ṣe rí táìmù ká ń jẹ tàbí táìmù kan ní kó ṣe kó lọ́lá lọ́dọ̀ every night kí lọ́wọ́ bá ń tó dé lọ́lọ́wọ́ ọba máa ń pèpè ipé ní táìmù yìí òun ni the last part of òru pé táìmù yìí hálìmì dá ìdá rẹ̀ tí ó pè ní last week for aspect ìgbàlá sí mẹ́lọ́wọ́ ló dáa

ọlọ́run wa ní ah, àwẹ̀ omi ti jí lásìkò èjì àsìkò mọ́ gbàgbà àwọn ti jí bá bá ti jí gbà náà ẹ̀dá kò torí ọlọ́run ẹ mọ́jà fi jẹun nìkan opportunity ńláńlá ni alálùwàláwò alálùwàláwò ní táìmù kí ọdún àwọn ọkùnrin ọlọ́lápọ̀ sàbóríjì fún kó bá mọ́lábà ẹ̀tọ́ Yorùbá lọ́lọ́wọ́ lásìkò yìí àsìkò tó olóòun mọ́ gbá àforíjì lápọ̀ sàbóríjì fún ọlọ́lápọ̀ sàbóríjì fún àwọn òbí ọlọ́lápọ̀ sàbóríjì fún yàwó ọlọ́sàrọ́yì fọ́kọ́ mi ọlọ́sàrọ́yì fáwọn òpẹ́ ó mọ̀ sọ́bẹ́ ó tọrọ àdìjẹ́nà láti tó bá sọ́nà wá ní ẹ̀wà tọrọ ogun tó máa ń fẹ́ àti tọ́lọ́mọ́ ń gbà lọ àmì ọlọ́run fẹ́ máa mọ̀ kájọ láti kò yẹn ló fi fún oúnjẹ síbẹ̀ pé bàbá sàti jí wọ́n ló sàti jí ọyàwó abẹ lọ́wọ́ bá ẹ̀dá ń tó lọ́ ẹgbẹ́jà ti jẹ orin kan o mọ́sọ̀ pé ò lálùwàlá ò lálùwàlá ò lálùwàlá tó wá ara tó wà béèrè lọ́wọ́ ọlọ́run lásìkò náà kò ní pé gbogbo nǹkan tọ́lọ́run ọba ní kó ṣe tó tí máa ṣe tó jọ́rọ̀ yàn tó ìwé lóòótọ́ tó sọ pé àwọn wù mí ṣe wà láì tí ìrìṣe ìwọ́sọ fọ́lọ́run ọba ti jẹ́ lápẹ̀ẹ́rẹ́ ọlọ́run ọba ó wù mí nǹkan báyìí ló ní máa ṣe títí máa ṣe mú lẹ́ni lákòókún mi jẹ́ máa ṣe bẹ ọlọ́run ọba lásìkò ẹni tí bá ń ṣe zìnà tí ò tí ì fi zìnà

ẹmọ ìyìn ọlọ́run ẹmọ sàdíkìrì bọ́lọ́run ẹ̀lálùwàlá ẹ̀lálùwàlá àsìkò yẹ kìí sáàsìkò péyàn kan wéjì lásán pọ́ìntì méjèèjì ẹ̀dá fẹ́jà lókè àkọ́kọ́ òru rọmọdọ́nù pàtàkì ẹ̀kọ́ sàníṣẹ́ ìkejì tààrí ṣe àsìkò oúnjẹ nìkan èèyàn máa ń sàdúrà ń bẹ èèyàn máa ń sọ̀rọ̀ sọ́rọ̀ ń bẹ èèyàn máa ń sọ̀rọ̀ àforíjì ń bẹ tọ́ ọba tí wàá mọ eléyàn àlùkí ṣe kọ́ ọmọ ni wọ́n ní kábàlà ọ̀rọ̀ ìpínlẹ̀ ìsẹ̀kọ́mọ̀ ní ṣókí òun ni lùzúmùtọ́ àtìlà ìtẹ̀lé ọlọ́run ọba kéèyàn wá consistent àti consistent lórí kéèyàn dúnlé máa kó mọ́ bọ̀wọ́ kú mẹ́ kó mọ́ bojú kú mẹ́ kó mọ́ mbe kí ló fà fi máa ń discuss nǹkan tọ́lọ̀ bá ní ṣe pọ̀ gbogbo tọ́lọ̀ sí ṣe òun tó bá ti láti nǹkan fẹ́ràn nǹkan yẹn ó ti fẹ́ súnmọ́ náà bí bá wá kan wá tán ní ṣe fún pé èèyàn mọ̀ ní pé yóò lè kò tí sọ pé ó lè ṣe ó tó wá lè ṣe náà nǹkan ò kò sọ wípé ó lè wà consistent lórí ẹ kí n fún yín ní example àwọn kan bẹ tó ṣe wípé àwọn ní mí ká ní wọ́n lówó wọ́n fẹ́ kó wá àwọn lékún ṣùgbọ́n wọn ò mọ̀nà pálíbà owó nì pẹ̀lá fún kí ni mo lè ṣe lówó mi ò fi lékún dìpá pé wọ́n lówó nígbà tí wọ́n ti mọ̀nà tó ti gọ́ọ̀ sówó lè wà gbọ́ ìlégún kò ní légún ó kọ́mpónẹ́ntì kan tí ó kùn àwọn kan bẹ gbogbo àìjẹ́ ilé ayé yìí ló wà lórí ẹ gbogbo business idea tówó fi lékún ló wà lórí ẹ ṣùgbọ́n wọn ṣe òun náà lówó lèsí tọ̀ bẹ́ẹ̀ náà ni wípé béèyàn bá fẹ́ kan fẹ́ kún béèyàn bá fẹ́ sin lọ́wọ́ ọba 1 èyí ó kọ́kọ́ mọ́ nànà tọ́gbà bá díkìyàn ṣe béèyàn bá wá mọ̀ ó wá kú wípé ṣé ọlọ́wọ́ bá wá tẹ́ ọkọ́ ò lè ṣe lẹ́yìn ìgbà tó bá wá gbogbo wa pátápátá láì bá ṣe ìjòkó ẹjẹ́ kó kálùkú wá ronú sí nǹkan kankan táà lè pọ́ǹtì pé á ní ò dáa tó bẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n àbọ́kẹ́kan bẹ báyìí pé pé á ọlọ́wọ́ bá fi kẹ́mi èé máa ń ṣe tí mo sì pẹ́ lórí rẹ̀ tí mi fi ilẹ̀ tó sì rọrùn fún mi ó kálùkú máa rò ẹni àmọ́ pé kí n jí lóru ẹ̀rọ bá fi rọ̀mí lọ́wọ́ ẹlòmí bẹ á ah, kìnké kùránì ọlọ́fi rọ̀mí lọ́wọ́ ẹlòmí bẹ jíjẹ ní pé kí n sàtà láti bá náàbí ọlọ́fi rọ̀mí lọ́wọ́ gbogbo ẹ̀ pátápátá tún kálukú wá bá ń ṣe ẹlọ́lẹ̀ ìwò ẹni tí nǹkan bá rọ̀ lọ́rùn ti bá ń ṣe ó ti pẹ́ lórí rẹ̀ níjọ́ tí ó bẹ̀rẹ̀ rẹ̀ náà bẹ́ẹ̀ pẹ̀lú sí torí náà ọlọ́run ọba fẹ̀ kan wá pè wọ́n fẹ́ fẹ́ àbá sí ọlọ́run bá sọ fún wa pé kọ́dá afláhàlì mìnú àwọn tó jẹ́ múmi ni wọ́n ti jèrè nígbàtọ́lọ́wọ́ bá sọ áyà yìí fáàmù ní jèrè èyí tọ́lọ́wọ́ bá fi tẹ̀lé tó kọ́ fi ròyìn múmi ní alẹ́bínà hùn fi sọ láti hí ọ̀ṣẹ̀rọ̀ àwọn tó ṣe pé lórí ìrun wọn wọ́n kí pẹ̀lú concentration pẹ̀lú àpọ́nlé pẹ̀lú tẹríba ọlọ́run ọba bọ́ndé ń kí wọ́n ní sense of respect ọlọ́ọ̀bá lórí wọn ọlọ́ọ̀bá fi wọn bẹ̀rẹ̀ qualities àwọn òmìnir but ẹni pé gbà tó sọ̀rọ̀ ń pa àwọn kọ́rọ̀ ó sọ̀rọ̀ ń pa kíkí dáadáa lọ́kọ́kọ́ ti bẹ̀rẹ̀ alladhina hum fi salatihim khashi'un àwọn tó pé ìrún wọn wọ́n kí bó ṣe ẹkùn kí nígbà tọ́lọ́wọ́ bó wà إن تعالوا الذين هم في صلاة خاشعون الذين هم عن الله موعدون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون لما توقع سعيدا تودي قائدا قولي والذين هم على صلواتهم يحافظون àwọn tó ṣe yí pé ìrun wọn náà kọ́ wọn mójútó wọn ò ní kíkan kama kíkan ìbàtọ́lọ̀ ọgbó bẹ̀rẹ̀ àwọn mòmìnì ó kọ́ sọ̀rọ̀ excellence ìṣe nǹkan dáadáa ẹ̀rọ ní kọ́lẹ̀ ìsìlámù bá yóò ìṣe nǹkan bó ti ẹkẹ́ yà ṣe yàrí ìsánù l'ámàlì bá ìrún ní mọ́ǹkì tẹ́ bá ti wá wo ìrún ní ìjọsìn kan lẹ́yìn tàwídì tó ṣe wípé everyday láńṣẹ́ tàbí kú gbéyàn bá ti fẹ́ understand ìsánkò ní ẹsẹ̀ ọmọ ìrún ní kọ́lẹ̀ ìsìlámù ẹgbẹ́ ọ̀nà sáì tí ń jẹ́ ìsìn ọmọ rẹ̀ ẹ̀sìnlámù ẹ̀sì padà rí pé àdẹ́sọ̀sọ́lá náà bá gọ́nà tó bá gọ́nà sọ̀rọ̀ ìsìn kọ́mọ náà kọ́ ẹ̀rùn ló rákọ̀ rẹ̀ anábìnrin ìsàfihìmú wọ́nà tọ́sùn wà alẹ́mú anna khayra àmàlíkò ẹgbẹ́ déédéé

àmẹ́gbọ̀n wọn tájẹ́tì pé ah, ọlọ́ọ̀bà tó yí ẹgbẹ́ pé mo lè tẹ́ rẹ̀ àá kò lábà wọn wà lẹ́mú annàfẹ́rọ àmàlẹ́kùn ọ̀sọ̀lá ẹ mọ̀ pé ní àwọn iṣẹ́ yí tó lóore jù ó nìyàn èrò lànàbì ti kẹgbàmù ìsẹ̀ ọmọ so kí wá ní nǹkan yẹn ó ní pípẹ̀ tọ́lọ́wọ́ bó ròyìn àwọn mòmìnir ọlọ́ọ̀kọ́ ròyìn pé kán kírùn alladhina hum fi salatihim khashi'un ká kí dáadáa kán ṣe lọ́nà òjìrí kán ṣe kí òkú rẹ̀ pé kí sùjúdù rẹ̀ pé ẹ́ kí òṣù wọn pé bẹ́ẹ̀ kán kéwú jẹ kán dáadáa nígbà tọ́lá kaná alábájáì ọmọ àrùn kí ṣùgbọ́n àtùbá nìkan la máa rí tẹgbọ́n nǹkan bá kí ìrùbá yóò kí dáadáa àti bẹ́yàn bá ń ṣe nǹkan tó bá mọ̀ nǹkan méjìlá fẹ́mẹ́ kó máa ṣe dáadáa consistently bẹ́ẹ̀ kó máa ṣe dáadáa kó tún wá ìbílẹ̀ yóò ṣe consistently kìí ṣe nǹkan tẹ́yìn ó ṣe tẹ́yìn why tó bọ́lọ̀ ọba sọ fún anábìsálà sọ́nà fún sí kàwá náà nǹkan ọ̀gbọ̀n ọlọ́ni wà ábùdọ̀rọ̀ bákà hátà sí ẹ̀kàlẹ̀yọ̀kì tí ọlọ́run ọba rẹ̀ títí tí kó fi débà ìtàbáníkẹ́ èèyàn ṣe títí kó fi débà èèyàn kọ́ ìtumẹ̀ pé èèyàn bẹ̀kan níjà ti múra láti má jà fún mi olẹ́bìnrin tẹ bá gbọ́ta bá rẹ̀wọ̀n kan náà mùsùlùmí lónìí tó ní à ah, ìrún òmọ́ láàrin tẹ́bá lọ léwò ìtumọ̀ ẹ̀ ní pé nígbà tó ti wà ń kékeré ẹ́ wọn fẹ́ kan fẹ́ràn kọ̀ sọ pé ìjọsìn bẹ́ẹ̀ bá máa ṣe lọ constantly èèyàn kan lè kí gíra ó ní the patient, ó ní the perseverance ó ní the endurance so ìtumọ̀ ẹ̀ pé ọgbọ̀dọ̀ máa ṣe díẹ̀ díẹ̀ tí ó fi mara so ẹwù bọ́lá ọba ti sọ ìrún wọn kí dáadáa ìsànù àmà wọ́n ní excellent then wọ́n wá tó ń ṣe persistently wọ́n dún ní ìmà ẹwọ méjèèjì ṣe wá rí ọjọ́ wọn bá fi ń fún wa lẹ́zàmù yìí níbi ìran yìí bẹ́ẹ̀ náà ni gbogbo eh, eh, eh, àwọn ìjọsìn yóò ó dàbí gbèsè ayé wa ìdábí sí gbèsè ayé wa náà ẹ̀yẹ́ kí n béèrè lọ́wọ́ wa nígbèsè ayé wa tẹ́ bá gbọ́ fún bá pé lágbájá yìí a ọmọ òyìnbó sọ constant track lẹ́yìn ìgbà kan kọ́ ọ̀sán ọ̀fún àìdá wọn kọ́ ó wá ń practice it constantly ló pàtàkì jíntẹ̀ rí a lágbájá yóò ó lè kọ nǹkan kíkọ̀ nǹkan tí ó kọ lẹ́yìn ìgbà tán bá kọ́ ọ̀sán kọ́ ó gbọ́dọ̀ practice it ní òfin di pattern pàṣẹ lágbájá yóò ó mọ́ lé kọ́ Ah, láti ọ̀nà nìkan níṣẹ́ tó fojú sí kọ́ òun náà wá ṣe owó pẹ́pẹ́pẹ́ lórí ẹ̀ ọpadà fi máa sáì gbogbo tí ẹ bá fẹ́ ṣe tó bá fẹ́ ní success níbẹ̀ méjèèjì tó nídìí excellence and uh, perseverance wà á máa ṣe dáadáa wà á wá dún ní mà òun ni ó fi dìkì ní yóò fi dára rẹ̀ òun lẹ fi rí wípé tí mo bá dábá gbogbo abá ti jòkó yìí wípé ìgbà wo lè yóò dí tó ṣe pé wọ́n fi lè máa kọ ẹ̀ṣẹ̀ léyàn lórí lágbà tó bá ti bíyàn á nígbà tẹ́ bá bàlágà rí adẹ́bọ̀ bá gbílẹ̀wẹ́ bọ́bá ti bàlágà lọ́kùnrin bọ́bá ti mẹ́wàá wọ́n kẹ́ẹ̀ṣẹ̀ fún ọ bọ́bá ti bàlágà lóbìnrin tọ́bá ti kẹ́ẹ̀ṣẹ̀ fún ọ ẹjá jọ fojú wò láwùjọ tiwa ọmọ ọkùnrin bíbí sí bí éèjì wo láwùjọ tí wọ́n lábá ọmọkùnrin yóò ọ̀tí bàlágà bọ́yá ká máa mú bí bọ́yá 15 ọdí àrùn àbí 14 ọmọ obìnrin bọ́yá ká máa mú bí 10 11 12 tó mìí pé ó sì ní sáìn kọ́kọ̀kan ní òní àbí tó bá ẹgbẹ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yìn ẹwọ èjì tààdákọ̀ tààdákọ̀ bọ́yá 10 àti 11 fọ́mọbìnrin tààdákọ̀ bọ́yá bí 14 fọ́mọkùnrin àbí 13 èjì eh? wo lọ́lọ́ ní ká ti bẹ̀rẹ̀ sí máa kọ́ wọn nírùn nígbàtá ní ká máa kọ́ wọn nírùn wọn ò pẹ̀kan sí bàlágà ten nígbà òun náà wọ́n lè wọ́n ti bàlágà ẹ̀ máa tọ́lọ̀ fẹ́ ká ṣe torí pé nǹkan tí yóò bá máa ṣe lọ tí ó fi kú ó gbọ́dọ̀ lè bèbè rẹ̀ kó mọ́ ara nǹkan tí some of us call time meeting ló sápẹ̀lẹ̀ ìsìn kọmọ̀ nù wípé anybody tí ó bá máa ṣe nǹkan tó ṣe pé tí ó bá fi kú kò ní ti jálẹ̀ ẹ gbọ́dọ̀ ti ṣe pé yóò máa practice tó ti di

lẹ́sìn tẹ́yìn ó máa ṣe lọ kò fẹ́ sí tẹ̀kan ní prepare ní ó èyí ó sì lè pẹ́ lórí ẹ̀ ẹ̀sìn kéèlé èyí ìgbà tó bá tó di pé ọlọ́run ọba yóò tó pé tó bá ṣe ò lẹ́ṣẹ̀ ló ti bẹ̀rẹ̀ bọ́mọ ọdún mẹ́jọ bá ké òun yóò gbà ládá o ṣẹgbọ́ ẹgbọ́ mi yé ọmọ ọdún mẹ́jọ tí ò ti lọ́kùnrin ọmọ ọdún márùn-ún tó bá fi mọ̀ nǹkan tí òun jẹ́ tó mọ̀ sí ń ké tó mọ̀ sí ń wí tó mọ̀ sí ń níbẹ̀ tó bá kí yóò bà ládá àtọ́kùnrin ọdún mẹ́jọ tó bá ṣe hajj ara kí ọlọ́nà ṣùgbọ́n wá rẹ̀ nìkan tí ò bá ṣe ní yẹn ọlọ́wà bá a bá rí kẹ̀kẹ́ náà àwọn ọmọ wa níti tí ò jú bí ọmọ ọdún mẹ́fà ọmọ méjọ tó bá gba àwẹ̀ táǹgbà yóò gbà ládá bí ò bá gba àwẹ̀ kò ní jẹ́yà ìgbà tó fi bàlágá ṣùgbọ́n lọ́wọ́ ọgbù òfẹ́ kó ní kúkà kan bá tó bàlágá ní ó tó ṣe tó rí ìsìté ọmọ èèyàn mọ̀ pé nǹkan tán láti ṣe kò rọrùn àti kọntínú lórí ẹ̀ torí ẹlẹ́dìdì tètè bẹ̀rẹ̀ ó pẹ́ pé ó dọ̀ranyàn sódà yóò bá dọ̀rọ̀ ìyàn kọ́ ẹsẹ̀ kan ti gbogbo ọdún mẹ́ta ọdún mẹ́rin títí ń ṣe ìdìmọ̀lá kéèyàn mọ̀ pé dáadáa tọ́lọ̀ ọba ní kó ṣe ní òkú wá kọ̀ sí lórí òlápẹ̀ ìsẹ̀ ọ̀rọ̀ lọ́nà tó dá dẹ́ni kéjì òun wá ní kí ni almuhafazatu alayhi nǹkan tán ní ká ṣe yìí káwà dúnimà káwà dúnimà òun ni Abdullah ibn Mas'ud radiyallahu anhu ó ní ẹ̀yin àwọn ọmọ yín alimu abnaakum as-salah

tó gbogbo èèyàn tẹ́lẹ̀ tí bá ń ṣe nǹkan rẹ̀ fa innal khayra bil àádà oore dẹ́rí yẹn àláàdà hábìtì ní máa ń jẹ́ kó pẹ́ lára ẹni tó bá ṣe kó bá ti mú hábìtì látìgbà tó wà ń kékeré pé máa ń kírun tí nǹkan kan bá gbé kú ìrùn ọ̀rọ̀ ọlọ́run kọ́dà tí nǹkan bá já kò ní ẹni tó bá ṣe kó bá ti mú ní hábìtì pé látìgbà tóun ti wà ń kékeré náà ni òun ti ń yanáfílà

bẹ́ẹ̀bá wò ẹni tí ìgbé ìbá sọ̀dà ládàá ẹ́ ìmọ̀ ńlá sọ ibi tí first issue wá wà ní pé bàbá ti fẹ́ sọ̀rọ̀ ìsẹ̀ ọmọ ní gbogbo ìtẹ́ ìsọ́nà bá ti ń sọ wa wá gbé àwọn ọmọ wa tán wà nílé kéwù tán wà nílé sallallahu alaihi mo bá sọ fún wa nítorí pé àwọn sáǹkà alàgbà onínà wà wíyà àdíìsì Sufyan bin Abdullah sákọ́bí pé àdíìsì wo làdíìsì sọ pé nìkan wá bá nàbí tó fil islami qawlan la as'alu anhu ahadan ghayra wà nàbí sọ gbólóhùn kan fún islam tọ́gbọ́n bá ti sọ fún mi báyìí ní bí ẹlòmí ń pa ẹ̀ anábì sọ pé kúl ámántù billah sọ pé mo gbọ́ lọ́wọ́ ọba gbọ́ sọ́mọ̀ tàkì lórí gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ma wá graduate ma graduate ma graduate o ma wá iṣẹ́ tọ̀ sọ́mọ̀ tàkì tó jáde mẹ́yìn ọ̀rọ̀ ìpè kọ́mọ̀ tàkì sẹ́ráàdì ti yí bá ṣe máa yìí ànábì nǹkan tú áyà áyà kùránì kan òun lànábì ń tú pẹ̀lú àdíṣì tí gbogbo àmọ̀ yìí kí ni áyà náà ọlọ́run bá sọ fún wa nínú Qur'an lọ́nà tó pọ̀ ọ̀káfẹ́ ìṣúrọ́tù ṣúrọ́ káàsì mú ti ṣúrọ́tù Hud ṣúrọ́tù ṣúrọ́ àti ṣúrọ́tù Hud ní ṣúrọ́tù ṣúrọ́ verse 13 to 15 mi ò ní kà pé torí àsìkò bọ̀ṣẹ́ rí níbi ṣúra ìtọ́lọ̀ ti fẹ́ tọ́lọ̀ ti kọ́ mọ̀ ọlọ́run kan sọ síwájú wípé nígbà tó mú fi ẹ̀sìn ránṣẹ́ ọlọ́run ṣọ́ra alákòóbẹ̀rẹ̀ dí ma wá sọ̀rọ̀ bí ọ̀hà ọba ṣe lẹ́sìn fún yíó gbé kalẹ̀ fún yí lẹ́sìn ẹ̀sìn tọ́lọ́ ọba gbé fẹ́yìn mùsùlùmí kí ìtẹ́sẹ̀ kọ́kọ́ ẹ̀sìn tọ́lọ́ ọba fẹ́ kan ti ti rán ànábì nóòhù ọlọ́run wá ọlọ́run wa sọ wípé lẹ́yìn ìgbà tẹ́sẹ̀ ti pé tán wà máa tàfàrọ̀kú àwọn tàntẹ̀lé àwọn ànábí ọlọ́run yòókù ìfọ́kára bí tó ní ìyá apayẹnu tó wọ́n mẹ́ẹ̀sìn wọn tán ṣe ń jẹ̀sà àwọn ànábí ọlọ́run ọba wọn wọn ò ṣe àfilẹ́yìn ìgbà tí nǹkan yé wọn tán

ọlọ́run wa ni fàlìdálíkà torí ẹ̀wà nẹ́lí fádọ́wò wọ̀tẹ́kì ìwà nẹ́bí pèpè sójú ọ̀nà tọ́lọ́wọ́ ọba ìwà nẹ́bí pé ọlọ́wọ́ ọba pọ̀ sákì wà dúró lórí ẹ̀ kà mọ́ òmìnirita tí bá ti kọ́ láti ayà ọlọ́wọ́ ọba tó ní pásítà kí di fọ́sì ní ọ̀pọ̀ mú bí ti kọ́ mọ́ èèyàn ò ní kà mọ́ àrọ́ta

ṣẹ́rí tẹ́fọ́sì òfin ní wéǹtì ní pépépé nǹkan kan fọ́ fún ọmọ púpọ̀ rẹ̀ because àtẹni tó fẹ́ kan lo wàhálà lórí nǹkan tó correct àtẹni tó lo wàhálà lórí nǹkan tó correct ṣe wà lánàá òjò sí wọ́n nìkan ní wọn nìkan ní ó sí result ẹni tó lọ lè ṣe nǹkan tí example sí fún yín ká sọ fún yàn ní example lọ́sẹ̀ tí ń bọ̀ káwọn ní pépà kan ní kẹyẹ̀ ṣe bóyá mẹ́ta ni bóyá pé pépà kan ní kíkan 101 ọ̀kan 102 ọ̀kan 103 bóyá kẹsọ pé bóyá bly 101 biology 101 biology 102 biology 103 wọ́n wá sọ fún ní ah, ní ah, pépà wo láṣe wọ́n wá sọ fún pé 102 ìwọ́wọ́ pé 101 wọ́n wí ṣẹgbẹ́ mi wọ́n sọ pé pépà tẹ́ẹ̀ṣẹ̀ ni 102 but ìwọ gbọ́ dáadáa 101 ni wọ́n gbọ́ ọwá jòkó ti kọ́ọ̀tì ọwá ká ká ká òjò ti gbogbo òṣòrùgbẹ̀ tọ́ni ah mọ́ bá tẹ́rẹ ìjáde ìfẹ́ ṣe ọ̀sẹ̀ wù ẹ́fọ́ọ̀tì tán ṣe àfíkẹ́ ọ̀sẹ̀ ń ka 102 ẹnìkan náà tẹ́jẹ̀ ìzámọ̀ ń ka 101 ẹjọ́ lọ 9 class 9 ẹjọ́ jọ́ọ̀tì ní ẹjọ́ ṣe wàhálà ní nígbàtẹ̀ bá dénú exam tán bá gbé 102 fún ọba ah ṣé o ṣe wàhálà kò ṣe tó bá káàkankan pa 102 tí ló gbá odò o wàhálà ní ẹni kéjì ka tó bá tó bá yóò bá ìfáàjì pass so níjọ́ tá bá ti sọ pé kéèyàn kí ṣe ọmọ the first kọ́kọ́ bẹ̀rẹ̀ pé kà máa wù mí ta bọ́lọ́wọ́ ọba ṣe pa ọ́ láṣẹ ìyẹn ma ń béèrè pé kí ọba ní kí n ṣe bóòlù ó sì o tó di pé wà ló ẹfọ́dì so tó bí pé ìka àkọ́kọ́ mọ òdúdú ó bẹ̀rẹ̀ fáì pé ìkàtà ní kò ṣe yìí ṣe bẹ̀rẹ̀ lóṣòrí ó tó di pé wà lò airport bẹ́yẹ̀ ọba ti verify bí ẹ̀bá ṣe wàhálà pátápátá irú wàhálà yẹn náà ní jẹ́ kọ́mọ̀ títí máa ń súyà tẹ́bá gbáwọn kan bẹ lónìí tó ṣe rí pé á ah, ẹ̀sẹ̀ islamu ó padà fẹ́ sún wọn sẹ́gbọ́ẹ̀sẹ̀ pàṣì wọn ni ara tó dá wàhálà alẹ́ fún wọn ni pé ìkàtà ń pè kéde mọ̀ islam wọ́n ti wá lo ẹ̀fọ́n jìrẹ̀ wá ti sún wọn nígbà tó bọ̀ ní ìtòbí ẹgbẹ́ fún ilẹ̀ ìdàmú bá ṣe jòkó yìí àwọn bàbá owó lè jẹ́rìí níjọ́ ọ̀pẹ́ akẹ́ sọ pé bóyá years ago 30 years ago dára bá ọ̀sùn ọ̀rọ̀ tó bá fẹ́ sọ ẹ̀ tó bá mọ̀ àwọn owó jẹ́rìí àwọn ìyá wa tó wọ́n ìta ma ń sọ fún alásàlá tún gbà wọn ní pé bẹ́ẹ̀ bá fẹ́ sálù àlá tó bá fẹ́ sanwó oníkẹ́ ìtàgókè ṣe ẹ̀lẹ̀ ilé ìgbà níbi àbí tó bá fẹ́ sanú ọládù àtàgókè tó bá fẹ́ mọ́gọ́jú ọládù àtàgókè gbogbo oníkẹ́ kọ̀kọ́ lọ́ládù àbí ẹ̀kọ́ ẹwà á rí èèyàn tẹ́bá kọ́kọ́ lóbìnrin kan bá lọ sásà lájú ìjímọ̀ lọ lè kọlù kò wá sí ìjọba kan pọ̀ tó kò gẹ́ǹtì ẹ̀ ó ti pọ̀ jù yóò máa sọ pé ẹ̀dàpọ̀ ah, ẹ̀rọ mi lè kí ní èwo ní yóò wá dì ní ìbùgbé tóhùn ọba bẹ̀ kan ti rántí nǹkan tán ní kóhùn ké nígbà tó wọ́n bá sanwó ọgbẹ́gbẹ́ kí lọ́wọ́ tí ó sẹ́rọ alájáre àlọ́ alọ́ọ̀sù kò ní ṣe tó ti lè jù ẹlòmí ń bẹ tó bá lọ sọ́sà látù tiẹ̀ ti lọ ìdíkọ̀lẹ́kọ̀ọ́ ju àníyàn lọ àbí ẹ̀dàbọ̀ àríyàn àrùn àríyàn àrùn súbí jójójúmọ́ yóò ti gé ní ti gbẹ̀gbé lọ́pàdà ẹgbẹ̀ wọ́n tán kò ní ṣe lọ ẹlòmí ń bẹ tó wọ́n máa ṣe lásán ní wípé àníyàn jánábà bẹ́yàn bá ní jánábà lára tí ò bá wẹ̀ kò ní ọ̀ ara tẹ́lò yóò dín ní wẹ̀ jánábà ní àníyàn rẹ̀ pápá ṣe tún bá sọ fún yín ní ti pé ìjẹ́ ẹ̀mà wípé káàsọ̀ pé tẹ́ bá fẹ́ sàrò àlákiri kan bẹ tí ó kèé tó bá fẹ́ sọwọ́ tí ó ń gbọ́ kèé tó bá fẹ́ sẹnu tí ó kèé wá fẹ́ kò sínú ẹ̀sìn ọlọ́run ní bókè kẹsàn tẹ́lẹ̀ bá wá mọ orí ilé yẹn tí wọ́n pọ̀ kọ́ ìbìlá lù àlá báyìí sẹ́ẹ̀mà pé next thing kan yóò wá kù ní pé kọ̀kẹ́ wọ́n ilé bẹ́ẹ̀ ìṣe wàhálà yìí òun tó ṣe wàhálà jùlọ ó ṣe wàhálà ṣe wàhálà ṣe wàhálà wọ́n ṣe wàhálà débi pé tẹ bá gbọ́nà rọ̀mọ́ tó ta wà yìí nígbàtà wà lọrin àwọn products tó máa ń ṣe ní sáàrì lẹ́lẹ́dọ̀ wọ́n máa ń kọ́ àwọn jàmọ́ àwọn alásàlájú gíníkà ìgbàgbà wọn ṣe nìṣe àwọn alásàlájú agínẹ́ra òkúmúlérò alásàlájú ọgọ́rẹ́ ìgbẹ́ gbogbo wọn wá wọ́n máa máa lọ́kàwọ̀ ìyá mọ́ fọ́kàlùkù ọjọ́ náà ìyá mi bá ọya ẹka àníyàn alwàlá fún wa wọ́n ni bí ẹ̀nà wá ìjò báyìdà gẹ́gẹ́rẹ́ aláwà púpọ̀mù ó tó fẹ́ ẹ̀ka gbogbo yẹn àwọn kan bẹ táàmà òfin ẹ́ ìbí ọmọ àníyàlò alábá tí rọ̀ so wàhálà téèyàn bá ti ṣe dé gbépò gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ kó ṣe ráìtì ìmọ̀ so bàbá ti ní káfẹ̀ lórí ká a ṣe o ní pàtàkìm kama òmìnira dúó déédé kí ọlọ́pàá ti kọ́ láti lé kéde kàmọ́ àláìsà bí wọ́n ṣe fẹ́ èyàn ọkọ̀ máa ń béèrè ẹ̀dà kò sílé iná sára rẹ̀ ní o nígbà táwa wà nílé ìwé táwa ń bẹ́ sí ọya nísìn báyìí nígbà táwa parí university ta parí first degree nísìn báyìí kọjá 20 years first degree àti ìparí ìgbà tó fẹ́ sọ́tọ̀ yìí àwọn kan wá ń ṣe convocation bí wọ́n ní ṣe matriculation ìbàbá kan wá sí mọ́sálásí àwọn ọmọ bá wọ̀ èèyàn sọ̀rọ̀ mọ́sálásí ọba àwọn ara kò ní jẹ́pẹ̀ àwọn àti àbá ọlọ́run ṣe dáadáa wípé dákùn bí mo ń sápá mi lórí ìdákùn àníyàn bí ẹ̀ máa ń ṣe tó bá fẹ́ rẹ̀ jẹ́ náà kan wọ́n ti kọ́ mi kọ́ mi kọ́ mi ìmọ̀ ń sápá mi lórí àmọ́ kò lè sọ lójú gbogbo àwọn èèyàn máa ń dà bàbá ọlọ́wọ́ ìlera rẹ̀ kò sáníyàn gangan kò sáníyàn gangan ni pé ènìyàn náà mọ̀ pé ẹ̀rí jánábà bó o tẹ́gbà fóònù àwọn tó wá lọ torí ẹ̀fẹ́ lọ wọ ẹ̀wẹ́ ọ̀lọ́làníyàn rẹ̀ ah! ṣé àmọ̀ pé yóò ti gbé e mọ́ra ti pẹ́ tó pẹ́ tó yóò gbé mọ́ jáwé jánábà rẹ̀ jáwé so ìdí ń jẹ́ jánábà bá kí n sọ fún yín àwọn kan náà ni

kéèsè nà wáìtù kéèsè nà wáìtù sísọ jáde kéèsè nà wáìtù sísọ sínú kò sí nà wáìtù bẹ̀ rárá ọ̀tẹ́ wájú wájú wá mọ̀ ní báyìí tó ti pẹ̀pẹ́ torí mo fẹ́ lọ wẹ́wẹ̀ yìí ni tó bá wá mọ̀ ẹ́nìtì sórí kàmẹ́jọ pé omi tọ hmm? àwọn àbóṣe máa sára ìgbé igbó lànẹ́bì tí wọ́n ṣe tàwàsáì sórí wọ́n tó wípọ̀ bá mọ̀ ìdílé ìgbòsọ ìlọ ọ bá ti ní ẹ̀tù ẹ̀jẹ́ lọ́wọ́ ẹ̀yìn ó rí fẹ́ tó bá mọ̀ pé báyìí ló ti rọrùn tó kò ní sàfẹ́kù pé lábájá ẹ̀mí ah, ewu ẹjọ́ náà bá ń tè ní tó ní tí ò ní mọ́ sí ń kọ́ wọn gbàtà dágbà mọ́ kò sí ẹnì kankan tí ó bẹ̀rẹ̀ tàyà mọ́ wọ́n ní àárín àlọ́lẹ́ ilé ìfẹ́ tó bá fẹ́ ṣe ò wà á kọ́kọ́ méṣọ́ pé o ti kọ́kọ́ débi tó ti kírun náà ọwà gbọ̀n tó bá gbọ̀n wọ́n ni ọwà ní jẹ́ kó já ní kò bá sọ́rọ̀

pàtàkìm kà mọ́ òmẹ́ta bọ́lọ́wọ́n ọba ṣe bá ọlá ṣe ìyẹ́ ọkọ́ mọ́ ń béèrè tí ọlọ́run ní kéèyàn ṣe ṣe ẹ̀rẹ́ ìgbọ́dì tí ọba ti béèrè tí bá ti ṣe ọlọ́run pé nǹkan tọ́lọ́wọ́n ọba ní kéèyàn máa ṣe ní máa ń le jù èyí tí wá lọ ẹ̀kọ́ ti ti tán òun lè sí máa bí ń fáwọn èèyàn òun lè sí máa bí ń fáwọn èèyàn ẹwọ́n rọ̀mọ̀ bọ́n sàgbà yìí èmi ti gbọ́ rí dáadáa máa sọ̀rọ̀ ẹ̀ ló gbọ́ nígbà tó wà primary school náà àwọn ọ̀gá tó tóbi primary school ó ní bàbá tí ń gbá àwẹ̀ ìtàbí ń pé àwẹ̀ láwẹ̀ nígbà ìwẹ̀ pé ìtàbí ń pé àwẹ̀ láwẹ̀ ìgbé àìwẹ̀ bí ẹ̀bá gbáwẹ̀ yé wẹ̀ ẹ̀dá kòkò lọ ṣe wá mú tó ìṣì òun ti wá fẹ́ lálàṣì rẹ̀ dé ó fẹ́ dákú gan tí mo gbẹ̀dá bọ̀ ṣe mo lè fi àìsí pẹ̀lú àìwẹ̀ àìkó bí kí ó wà gbàdà yá ẹ̀kọ́ ń tara rẹ̀ ẹgbọ́ ẹ̀jọ́ lè bàbá yíwá o tí ó yí pẹ́sẹ̀ òun ti pé kìí ti tọ́lọ̀ wọn bá ní ó máa ṣe mú èèyàn lè wẹ̀ nú àwẹ̀ ẹgbọ́ kódà ibi tó tún ṣe dé gbọ́ èèyàn tó lọ lè kọ́kọ́ máwẹ̀ tó lọ lè má má dá mi sórí táwẹ̀ bá ti ń bọ̀ ó lé torí bọnú mìíràn sáà àwọn ìgbòrò ṣe ẹ̀mọ̀ pé bẹ́yàn bá ti mọ̀ irú ẹni yóò ti mọ̀ páwọn ẹ̀dẹ̀kún ń bẹ tọ́lọ́wọ́ bá fún bí ìjọsìn kò ní jẹ́ kúsù yóò jẹ́ kó lè ní tẹ̀kọ́ ọmọ lórí so ẹ̀dá kò tún lọ́lọ́ ìdẹ́ èèyàn bá ti wádìí tó bá ti sọ̀rọ̀ bọ́ so many people ni ọyọ̀ wọn náà láwọn náà pé ṣàdẹ̀gbé ẹgbẹ̀gbẹ̀ ọlọ́wọ̀n bá bẹ̀rọ anything tábàlù effort wá sí kágbèrè pé ṣe ń tọ́lọ́wọ̀n bá ní a ṣe first point inú níbi tí kọmọ̀ because àtẹni tó get your right àtẹni tó get your right the same effort have effort ẹni tó get your right ó lè pọ̀ jù ẹni get your right But second come out with it èyí ń jalapọ̀ ìyẹn máa ń wádìí ní pé ṣe ń tán ní ká ṣe ṣe ń tán ní ká ṣe ẹ jẹ́ fún ẹlẹ́gbàmpù mi náà owó táàkì mo ní òjú bí eight minutes ló máa ń sọ kọ́lọ̀mù táwọn bàbá ti gẹ́ẹ̀tẹ̀ náà báyìí náà àwọn àbọ̀ ọ̀gbọ̀n àtàlàyé ìyókù tí ó tẹ̀lé fún wa tí ń bá bí wá bá ṣe jòkó yìí pé tí ọkọ obìnrin bá kú tí wọ́n ní kó ṣe ìdá tápẹ̀ lógún láwùjọ wa ẹgbọ́gbọ́ táwọn yẹn ṣe o ọ̀nà ah, ọkọ rẹ̀ ti kú obìnrin tí wá ń sopó ẹwọ́ obìnrin tí wá ń sopó kò gbọ́dọ̀ ayé ọ̀pọ̀ obìnrin tí wá gbọ́dọ̀ ayé ọ̀pọ̀ obìnrin tí wá ń yóò máa wọ̀ obìnrin tí wá ń tí ẹ̀rẹ́ bá fẹ́ ká yóò wọn gbogbo

yọ ń léde tán sọ fún ọ ní pé tí ó bá sùn kó sùn lé ibi tí ọkọ ọkọ rẹ̀ ti bá ẹnu tán wí lásán òkè kí wọ́n jáde ìwéwẹ̀ ni kó mọ́ ìsámá kódà tó bá ṣe pé ń bá ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ lójú ayé ọkọ ẹ̀ ẹgbẹ́ kò ní kó mọ́ lọ níṣẹ́ kò sọ wípé kó mọ́ wọ bláàkì káàkiri kò sọ pé kó mọ́ jẹun ìdánimọ̀ ìkó mọ́ lu ọ̀ṣọ́ ọ̀ṣọ́ pé tó kọ́kọ́ rẹ̀ kú kó wọ́n lo góòjì kó fi jẹ́ ìdánù kó lọ lè wọ aṣọ tuntun aṣọ ìsàlẹ̀ àkójí yóò máa wọ kọ́ máa aṣọ tí ma ń wọ̀ nílé àdíládùgbò ẹ́ mo sì ní kó wé ìkíta tọ̀ náà tó bá ti bẹ́ nìkan bá fẹ̀ ká gbọ́ yé pé tí ìsìláàmù ní fọ́n ṣe mi sẹ́gbọ̀ pé tóun bá gbóòtù rẹ̀ tó mọ́rù wàhálà tóun ṣe mi ẹlòmí ìgbẹ́bà ti bá ń so kó bá ìjọ́ tó bá gbé jára ọtí kò ń gbìlọ̀ tó pé yóò ti go to a Lord, òun sì rò pé ah, ọlọ́nà ló gbá ṣe agbọ́nà máa ṣe ẹni tó ń bá rí nǹkan tó ń bá go through ọwọ́ ìwé láyéláyé òun lè so sẹ́wọ̀n pé ìta àìmọ̀ká àìmọ̀kùnmọ̀ àti ọlọ́ni á ṣe ẹwọ́ wàhálà táwọn èèyàn ṣe tó bá bá tẹ́sọ̀rọ̀ ìsẹ̀ fọ́mọ̀ ara nǹkan tó kú lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́sẹ̀ wọn fi gbó déédé òun ni pé wrong ẹ̀sìn ni wọ́n gbà wọ́n ti lọ ṣe wàhálà ní tọ́lọ̀ ọ̀gbọ̀n ti bẹ̀ wọn so first ni pé kí àwọn ọkọ̀ ọmọ gíní ẹ̀rí rẹ̀ ní pé for second kama obìnrin ṣàwárí kéyàwó amọ̀tọ́lọ̀ ọ̀bá ní kéyàdé àti tánàkìdí kéyàdé kọ́dà kó wá kéré lójú yàn mọ́ náà wálẹ̀ rather than èyí tí wọn ọ̀bẹ̀ ọ́ tó lọ lè mú tó wá wúwo ẹlẹ́ẹ̀kejì tàbí gbọ́dọ̀ mú ó ti sábà tí wá fẹ́ sẹ́ẹ̀sì tàbí gẹ́ẹ̀tẹ̀ correct tán àwá ní máa wu ẹ̀sìn níbi pé mo fẹ́ ní impress ọlọ́run ọlọ́run ọbẹ̀yìn sọba tẹ́ ìnàmọ́ impress ẹ̀ pé máa dẹ̀ ṣe jágbà pé bó ṣe ní kí ṣe ń èèyàn ó ti gbé ọlọ́run ọba mo fẹ́ sí ọ mo sì fẹ́ serious pẹ̀lú ẹ ní déédéé ibi tí agbára rẹ̀ náà béèyàn bá bẹ̀ kan tí ń bá adé kó fẹ́ ìpẹ́sì ọlọ́run yóò padà fà àwọn àjásà kan sí tí ò sí bẹ́ òun lẹ́gbọ̀n kó wọ́n sọ fẹ́ lórí pé àwọn ah, bá fẹ́ sàdúà wà bẹ̀bẹ̀ lọ sọ́rádúà yóò wá dìde lóru wà wá kẹsẹ̀ kan sókè ẹ béèrè pé ọlọ́run ọbọ̀ ní ìdìbò kẹsẹ̀ sókè àbẹ́ bá bá ti gẹ́ ṣe nǹkan kan náà ni èèyàn kí tájẹ́ dáa ọ̀fẹ́ ìfẹ́sọ̀ kan sórí gbogbo tó kó ṣe tó ẹ́ ọlọ́wọ́ ọgbó kàmí sàbójúkò fún rẹ̀ ìgbà ẹrù mi gbìyànjú mo wá sàbójúkò fún níbi tó gẹ́ tàdà èèyàn náà ara tí mo ní kẹ́rin sì kọ́mọ̀ ní pé kí èèyàn máa gbà pé èèyàn o kò sí bó tó kéèyàn ṣe tó fún pé bẹ́ẹ̀ bá tó wá ṣe náà gbọ́ ọlọ́wọ́ ọba yóò fi kẹ́ rẹ̀ kó fi bàá

nípa nǹkan tẹ́ ní kẹ́ ṣe tó ní pé kò sí bó ti wù kẹ́ ṣe tó ọlọ́wọ̀n ọba kò ṣe ìfẹ́ẹ̀sì kó sọ pé á ah, gbogbo nǹkan tó ní kẹ́ ṣe òun lẹ́ṣe bó ti yẹ kẹ́ ṣe so èyí ó máa fàyè lẹ́bùtọ́ ọlọ́run mo ti gbìyànjú mo ti serious pẹ̀lú ẹ̀ àmọ́ déédé ibi tí agbára mi máa ní òun lẹ́ẹ̀sì gbé ẹ̀kọ́ àwọn jọ́sìn tọ́lọ̀ bá ní káàkiri táà gẹ́ẹ̀tì ráìtì tọ́lọ̀ bá ní káàkiri ẹ̀yìn rẹ̀ instantly ẹmọ̀rí sí ìpárùn-ún gbogbo òjò lọ́nà ní káàkiri wọ́n bá ní kí o sọ nìsẹ̀ kí lọ́nà ní káàkiri wí asàfúnlá mélòó ọ̀lá ọ̀kọ́ ìtúbẹ̀ ẹ̀rí kọ́ lọ́wọ́ bá ìjọ bó ṣe so kìí ṣe pé yóò sọ pé àádọ́ òjú ìgbà ọgọ́ kù sí tó ó sọ pẹ́tọ̀ wọ́n ní kí n ṣe báyìí mo ti gbìyànjú mo ti ṣíjọ́ pẹ̀lẹ̀ ẹ̀hẹ́n ọwà statistics farm ilẹ̀ irú àwọn nǹkan ìyẹn kọ́ òkè jẹ́ kéèyàn lábọ́ra àyàn lọ́rùn nítọ́lọ́ ọbọ̀ ògbẹ̀yàn tẹ́sí ó ti wá súnyàn bàbá kí mo sáà sáà fún lámẹ́ta ọlọ́wọ́ bá sọ fún wa wípé fáìlá ọ̀gbẹ́ ikú mọ̀ náà sí kàkún lọ́tọ́ọ̀gbà tàbí ìdúkùn àbáàkùn àṣẹlẹ̀ bíkọ́ bẹ́ẹ̀ bá ti parí iṣẹ́ ajé kankan ẹ̀rántí ọlọ́ọ̀bá ajé ẹ̀jọ́ lọ́wọ́ ẹ̀tọ́ àforíṣọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá jẹ́ ń parí iṣẹ́ tọ́lọ́ọ̀bá ní káàkiri kọ́ ní sí ìpàrọ̀ mọ́ wa lẹ́yìn ìdí sì bá fẹ́ ṣe náà rẹ̀ pé kó fẹ́ kan má jẹ́ kó o tàṣe jù kò mọ́rò pé bóyá ìwọ gangan ló ṣe tó padà wá kọjá àlàáfíà mo ṣe ọlọ́ọ̀bá mo ti wá mọ̀ rẹ̀ ọ̀rẹ́ mo ti wá ṣe àwọn olóṣèlú tó ń bọ̀ ó lè kù sí nìkan tábùtà foríṣì fún mi ó ti pọ́ǹtì méjì pọ́ìntì kéyàn mọ̀ tọ́lọ̀ bá ní kéyàn kó wá ṣe dáadáa tó bá ṣe dáadáa kọ́ kó wá tọrọ àforí lọ́dọ̀ ọlọ́pàá pé ibi tó bá kù sí ilẹ̀ di ọmọ wa kọjá yìí èèyàn kee ṣe ìjọsìn nítorí pé ó fi ìpé bóyá òun gbádùn rẹ̀ àbí torí wà nǹkankan ó wá ṣe ìjọsìn rẹ̀ lè pé nǹkan tó pàtàkì jù kan yẹn lọ yóò wà lọ ara tí ń pàtàkì òfin ní ìsẹ̀kọ́ ọmọ lórí ẹ̀sẹ̀ ọba wọn ni pé wọ́n máa ń pè priority ìtọ́lọ̀ bá gbé síwájú àwọn ògbèsẹ́ ẹjẹ́ fún ilẹ̀ ìtàkù mi náà owó táàlù tó rán ní bí ìtẹ́jú mẹ́ta lé yóò fẹ́ mẹ́ta ìgbàlọ̀ mẹ́ta lè gbọ́ fún mi ẹkùn mi five minutes ti fi kọ̀kú ní ìsìnbáyì ẹwú èèyàn tó ṣe wípé ó wà mọ́sálásí wọ́n wá tí a sọ fún wọ́n ni Allah Allah láàrín ìrìnlá láàrín ó tẹ̀sílẹ̀ ọ̀sán yóò fi gbé wọ́n wá sí tó fi ṣe tán Magrib wá tó wọ́n wá gbọ́ ẹ̀bọ́ àwọn tàwọn afẹ́ tó afẹ́ kírun afẹ́ kírun tọ̀ ṣé bá bá béèrè lọ́wọ́ ẹ̀ tí ń ṣe tí ń ṣe yẹn pé nǹkan tó ń ṣe tọ́ra yẹn kò síbò ilé tọrọ fọ́nà yẹn nígbà tí èyí sọ̀rọ̀ náà ó yẹ ní bóun ló ṣe tẹ́ padà fi wá sí ìrànlọ́jọ́ àbí irú èèyàn tí yóò yàná bílà lóòrù ó yàná bílà tán alùbájà ní wákù jẹjú mẹ́wàá ó ìbòrò sí ẹwà ń kájù bá alágbó mẹ́wàá ẹwà ni àwọn láyé tààjù tààjì lánàá tààjù ó ara ìsìn kan mọ̀ òun ni wípé kéèyàn gbé àwọn ẹ̀sìn tọ́lọ̀ balẹ̀ka ti kí kò tọ́lọ̀ wọn bàbá gbé èèyàn ò gbọ́dọ̀ máa gbà àwẹ̀ kó wọn kẹrù ẹ̀kọ́ ni mìíràn gbàwẹ̀ mìíràn gbàwẹ̀ àwọn kò kẹrù èèyàn ò gbọ́dọ̀ máa yaná fílà kó wọ́n sọ̀rọ̀ ẹ̀ náà òun lẹ́ẹ̀kì ráwọn àkànbáwẹ̀ bá ti wọlé báyìí ọ̀nà àwọn dúró ti bá ìjọ ọ̀gbẹ́ sáàdìká sámúrì ẹ̀kù tí yọ́ sí ẹ̀ yóò bà lára tẹ́lẹ̀ sáàdìká sámúrì sáàdìká sámúrì ẹ̀ sùtánù ọjọ́ àkọ́kẹ́ sáàdìká sámúrì jọ kàtó mẹ́tí mẹ́rù ó sàfẹ́ máàkì lẹ́gítà náà lẹ́yìn ìjọ báyìí jọ kejì báyìí ẹ̀mí ìmọ̀sẹ́wárẹ́ tí wọ́n ń pariwo sáàdìká sámúrì fún ọdún kan yípo kéèkéèkù ara nǹkan tí èmi jẹ́ kéèyàn ní ìsẹ̀ fọ́mọ̀ ò ní pé kéèyàn gbé ẹ̀sìn kéèyàn tó bọ́lá ọ̀hún ṣe tó òun lẹ́fìrí pé súnà lẹ́bí sọ́lá òun là á máa fi ń báláǹsì gbogbo dára tàbá ní bọ́bá lẹ́sẹ̀ sọ́lá ṣe nǹkan nǹkan kan lè tóbi lójú wa ibi tàbí bá gbé bára náà kò jù báyìí lọ ìrìn dádùn nǹkan kan lè kéré lójú wa tẹ́gbẹ́ lọ́dà nẹ́bí sọ́lá pẹ̀lú kọ́lọ̀ fi ra òtóbi òun láti mọ ọmọ kí látó láti mọ ọmọ nǹkan tátó nísìn báyìí sàárì wa sáríká jẹ súnà náàbí ìjókòó yíwa pé ká lọ́ra jẹ ṣẹ́bù méjì pẹ̀pẹ̀ bá rí súnà ìyá ni ah no no <laughs> májẹ̀ ìrọ̀ ìtọ́jú mẹ́wàá májẹ̀ kọ́lọ̀ ìtọ́jú ọ̀tọ́ ìkọ́ta àti ìbìrì májẹ̀ rẹ̀ kama bá ìfẹ́ sọ́nù ṣùgbọ́n àbí ìfẹ́ ọkùnkùn ẹ̀

òun ni wípé òkè jẹ́ tààrí rẹ gbogbo 10 minutes tó ti pé gbogbo rẹ tó ti bàbá kò tààrí ò lọ káàsù bá kó fi mú gbó kò wá sún ẹni tó bá ti jẹ́ tààrí rẹ látàgbò mẹ́ta ṣe èyàn wà ránjú látàgbò mẹ́ta kò sí lọ́tẹ́ ní sùn ẹgbẹ́ gbàtà ti súnà lẹ́bí ní ọjọ́ mẹ́sìn ìsì kọ́mọdé àríkòdé òdì ìgbẹ́ gbogbo rẹ tí mo fún ọ ní láti mọ́ dáa náà kásùbà náà ẹ̀ẹ́ bá kásùbà eléyìí náà fílà ní àwọn bá kásùbà òrèrò wà fún ìkéjì ní pé àǹfààní kejì tó ní onífẹ́ ìdáàmù kódà lájọ́ lásán gata àgbà àwẹ̀ sẹ́nìbọ̀dì tó kẹ̀kẹ́ wà kọ́ńṣọ́sì máa hẹ́ẹ̀tẹ̀ kí láàwọn sọ pa dínà á tó wọ́n jẹ́ 2 hours lọ́pọ̀ tó sùn ó ti jẹun ah ó kéré jù lọ́pọ̀ hours lọ́pọ̀ tó sùn

ẹ̀sìn tí wọ́n súyà ẹgbọ́ púpọ̀ bí lè fi ẹ̀sìn tí ẹ̀sìn ó sọ àwọn bá ti jẹ́ kí ẹ̀sìn ráìsì wà á máa rí àdúlẹ̀ wà á máa rí lágbàá ẹ má jẹ́ kí ìṣọ̀lùwẹ̀ rẹ̀ wọ́n ti ń fún mi ní ọlọ́run fi àgbọ́sàgbà sàfún ọlọ́run pàdé ìṣẹ̀kọ́ mọ́ òfin gbogbo wa ṣe ọkùnṣẹ́ wa ó yọ ọ́ sí wa ó kà wá sínú àwọn tí yọ ìyọ̀nù sí ọ̀bá náà á sí àbìdúnyà pátálà وأهلك أصلهم من عذاب النار وبلغ لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله